lẹ́nìí lánàá pẹ̀lú agbára ọlọ́run ọba àríkíọ́lá àríbi súrọ́tù Ali Imran àríbádé orígun kan lánàá adáwọ̀ pẹ́ fún ọlọ́run ọba náà ọba tó ní kí àrísúra náà bá dé orígun kan àwa ní pẹ̀lú ìbámu sí bí àwọn àfáà àwọn àfáà onímọ̀ tẹ̀síìr bí wọ́n ti ṣe ìtọ́ka sí níwọ̀nba wípé ní súrà yìí apájùlọ àwọn àyà tí a kà ní àwọn ọwọ́ kángun rẹ̀ àwọn àǹfààní tó pọ̀ náà ló sòdò sínú ẹ̀ wọ́n á tọ́ka síbi kókó mẹ́rin tí wọ́n jẹ́ ìrántí fún wa nípa súrátù Ali Imran eléyìí tá a kà sẹ́yìn alákọ̀ọ́kọ́ ni wọ́n fẹ́ ká mọ̀ yìí pé al-adha alladhi yanalu al-mu'minu fi sabilillah wọ́n mẹ́nu bá àwọn ìnira eléyìí táwọn mùmìnì tí wọ́n fara kín tó kàn wọ́n lójú ọ̀nà tọ́lọ́run dípò pé ìnira yẹn pọ̀ títí tọ́lọ́run fi ṣèyọ̀ǹda fún wọn fàyàtọ́rù ìlàlẹ̀ ìjìrà tọ́padà líìdì sí pé kán fi ìlú mọ́kàlẹ̀ káwọn lọ sí ìlú Mẹ̀dínà ẹ̀rí kán gbogbo tí wọ́n nílẹ̀ dúkìá wọn kán fi lẹ̀ káwọn lọ sí ìlú Mẹ̀dínà ẹ̀rí nínú àwọn tó ṣẹlẹ̀ sí àwọn mùmìnì kan tí wọ́n nígbàgbọ́ nínú ọlọ́run tí wọ́n sì bára dà á òun lélẹ́yìí. bákan náà al-khuruju fi jihad kẹjáde láti lọ jagun sójú ọ̀nà tọ́lọ́wọ́n bá agbágbọ́ yẹrẹ nínú súra yìí mo ti tẹnumọ́ ọ̀rọ̀ ogun lọ́pọ̀lọpọ̀ wọ́n ti jẹ́ ká mọ̀ pé bẹ́ẹ̀ bá wà lè fara dàrún náà mẹ́ni áádọ́mì àsìbáàbì tẹ̀kẹ̀fìrì dùnà ó jẹ́ inú èyí tí fi ń tóbi jù nínú tí ma ọlọ́wọ́ bá lè kí ọlá fi máa pa tí wọ́n fi àyẹ̀fẹ́ ní dànù òun náà ní kéèyàn jagun sójú ọ̀nà ọlọ́wọ́ bá. wàmùdọ̀ àìfàtọ̀ òjò ìsì máa jẹ́ kéèyàn ní àdìpẹ̀lẹ́ ẹ̀san níwájú ọlọ́wọ́ bá aláàánú tí ma jẹ́ kí ẹ ṣe kíni kí ẹ ní àdìpọ̀ ilé ẹ̀sán níwájú ọlọ́run ọba Allah. bákan náà nínú kókó tí a kà nínú súrà yìí sẹ́yìn wọ́n jẹ́ ká mọ̀ yìí pé lẹ́yìnsátìlẹ̀ ìbùrọ̀tù bímọ yùnà àmì bí ìlẹ̀kẹ́ fi dúnìyà wọ́n fẹ́ jẹ́ ká yìí pé kò ní ìtumọ̀ kankan o àwọn gẹ̀fẹ̀rí lè máa gbádùn láyé ká máa pé àwọn gẹ̀fẹ̀rí ń gbádùn láyé gbogbo tí wọ́n fẹ́ lọ́wọ́ wọn ń tẹ̀ gbogbo tí wọ́n fẹ́ lò ni wọ́n ń lò gbogbo tí wọ́n fẹ́ jẹ ni wọ́n ń jẹ gbogbo tí wọ́n bùkátà sí ni wọ́n ń rí láyé wọ́n fẹ́ jẹ́ káwọn pé eléyìí ò ní ìtumọ̀ kankan o mínàlì máàlì nínú owó tí wọ́n ń rí bùkátà sí wọ́n rí náà wàlìmọ́tà àwọn nǹkan ìgbádùn ayé ọwọ́ wọn ń tẹ gbogbo ẹ̀ wá ẹ̀nì àgbọ̀mà kọ́dà kí nǹkan náà tóbi kọ́ ẹ̀ pé àwọn nǹkan náà pọ̀ sọ́dọ̀ wọn kò tuma o kí ni ìjọ nítumọ̀ wọn ni lánàá dùn níyà záàyìlá torí ayé ti ń bẹ lọ́wọ́ wọn táwọn afẹ́ mọ rẹ̀ yẹn táwọn jọ wá lójú yẹn lọ ayé wọn kò wọn jọ kan yóò tún bọ́ sọ́wọ́ ẹlòmíì ẹ̀rí làwọn kan máa fi kẹ́lí láàyè láàyè kan yẹn. wọn ní láìla ìlàlá kò sírù ẹ olúwa láìla ìlàlá kò sírù ẹ olúwa wọn ní ànájẹ́ tẹnìkan oníjẹ́ tẹnìkan ọ̀la jẹ́tẹ̀lù mìíràn láìla ìlàlá kò sírù ẹ olúwa ọmọdé wa kàn wẹ̀ oníjẹ́ tẹnìkan ànájẹ́ tẹnìkan. ọ̀la ọ̀jẹ̀ tẹ̀lú mìíràn làyìlá ìlà ńlá kò sí ru ẹ olúwa ọlọ́run yóò nípò ọlọ́run yóò sírú ẹ̀ ṣùgbọ́n àná àwọn kan ní ń lò bọ̀ ọkàn wọn náà léni wọn náà ń lo ṣùgbọ́n àwọn kan ló lò lánàá tí wọ́n fi léni àwọn tó ti ń lé wọn náà pé wọn náà máa palẹ̀ mọ́ àwọn tó lọ̀la àwọn náà ti ń lé wọn náà pé báwa náà ṣe kéré mọ̀ yìí abá nígbà tí five oh four salute nígbà tó fi ń lògbà ẹ̀rí nígbà tó fi ń ṣe kíni tó fi ń lògbà tí wọ́n kí kẹ̀ tí wọ́n máa dún sẹ̀sẹ̀sẹ̀sẹ̀sẹ̀ tí wọ́n máa sẹ́mi lẹ́nu òun ló ní kó lọ kó darí èkó nísìnyí kátó pé kánú yá kó tún gbọ́nà mọ́tò five oh four lónìí ó lè sáàbù dáadáa ẹ̀rí five oh five náà tún dé four oh four ní kọ́ ń lò bọ̀ tẹ́lẹ̀ kó tó kan five oh four four oh four olójú ọ̀pọ̀lọ́ ẹ̀rí ló wọ́n rànjú kan kàn báyìí náà làwọn náà làwọn sì fi ń jayé lásìkò gbà náà nígbà tí ẹ̀yà five oh four ṣe kí ni five oh four lé e five five náà tún lé e lé four five náà tún dé j five náà tún dé gbogbo ẹ̀ náà lóríṣiríṣi àwọn dàbáyìí kẹ́nìkan sọ pé òun fẹ́ ṣe fàájì níbi kó tún wá lè wá bible for tuntun kó tún gbé jáde ah ah old cargo wo dà wáyé gbẹkẹrẹ àgbà kó gbé old cargo kó lójú ọ̀nà lánàá òun sì lọkọ̀ òun ní kẹ́nẹ̀ òun lọkọ̀ lánàá àbí kò jẹ́ ọkọ̀ mọ́lẹ́ o kò jọ́kọ̀ jọjú mọ́lẹ́ nígbà tó dá pàṣípò kan àwọn mercedes benz ẹ̀rí mercedes three hundred. two thirty ya two hundred one ninety ìyẹn náà tó pè ní atúpè wọn ní kíníkà ẹ̀ẹ́ eh, fíbùt wọ́n pè ní fíbùt abẹ́rẹ́gà gbogbo àwọn eléyìí kéèyàn gbé wọn náà bọ́ta kókó wọn fẹ́ jayé lọ. máìlì two thirty owó ẹbí ti fàájì lọ ọmọ wòlé pé ah, ah àbáyọ̀dá gbé old cargo ẹgbẹ́ kó lójú ọ̀nà níbi tí àwọn mẹ́sìsì tó ń na mẹ́sìsì pàtó wà lẹ́nu yìí níta fi ń sọ fúnra wa nìyẹn yóò ti kú ọ̀nbẹ́ nìyẹn ìwọ́tọ́ ayé pé mẹ́sìsì two thirty náà lọ́fẹ́ rà tó fi lọ jalè mẹ́sìsì thirty tó jalè torí ẹ̀kọ́ bá gbà mú mọ́ tọ́kárí bẹ́ẹ̀ sì ni olè tó já ti wà ńlẹ̀ ẹ̀rì bàbá mi kí ni màdọ́dàrò wálé. أيام وذنبها آكل فجاء رسول الله والقلب كافل تتداول الأيام وذنب آكل وجاء رسول الله والقلب كافل tẹ́bí torí mẹ́sìsì máa wá kẹ́ni 230 náà lọ bẹ́ẹ̀ lò lóbi lọ yíwèé lọ́bi lọ jálè lóbi lọ gbé ẹ̀tọ́ ẹlẹ́tọ́ lọ sọ́ọ̀dì tiẹ̀ nígbà náà o tún wá lo mẹ́sìsì yẹn tó gbé bọ́tà ń sèkọ́ ọmọ afọ fẹ́ jayé lọ ó rí i pé kọ̀ bá gbà mọ́ àbí five oh five six oh one wagon òun lọ fẹ́ ló ń gbà náà tọ́jọ́ lójú pé bọ́tà nìsí ó rí i pé kọ̀ bá gbà mọ́ tó tún wá bá gbà mọ́ yẹn ẹ̀sẹ̀ tó ọ̀sẹ̀ tó fi jalè yẹn ha sílùn ó ti di tiẹ̀ o ó ti wà lọ́rùn ẹ o tó jẹ́ ìyá ẹ o wọ́n ti kọ́ ọ lẹ́ o wọ́n ti kọ́ ọ lẹ́ o ànábì sì wá kìlọ̀ fún wa ṣùgbọ́n gbà tá ànábì wá fún wa tá ànábì ń ṣe wá ṣe ilé ọkọ̀ àwọn èèyàn fọ́nú fọ́ra ńgbà náà bẹ́ẹ̀ bá ń ṣe wá àti fún rẹ́ni bẹ́ẹ̀ ń náà yọmọ sọ fún yín pé ẹ tẹ́ àwọn òsì jájá kújà ń ti wa àdúgbò lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́run jájá àfàmì ni wọ́n wọ́n já wáyà wọn já sínú kànga ni olóòótọ́ yọ wọ́n tì ẹ̀rí ìyọgbá òsì kẹ́ni ìyọgbá òrí wọn yọ òsì lérí wọn yọ torí pé inú náà wọ́n já sí inú náà wọ́n já sí torí ìdí eléyìí kíkẹ́bẹ̀ rí ọmọ ló nǹkan gbádùn kan ká má jọjọ wá lójú o wọ́n ní àdúnìyá síjìnù wọn dá síjìnù lè mú omi wàjánà tó lè káfíìn àrùjánà tiẹ̀ nílò láyé yẹn àlìjẹ́nà tiẹ̀ nílò láyé yẹn mùsùlùmí ìbànújẹ́ nígbà tó náà wọ́n bá ní kọ́ ọ̀rẹ́ ọ̀tẹ̀ àwọn orí kan láyé sẹ́sìn láti bọ́ ọmọ lọ́wọ́ ètò ẹ̀kọ́ ọmọ banújẹ́ ni wípé ìrẹ́ ọlọ́run bó ni ẹ̀rọ ẹ̀sìn mi lágbà mo ti jí látàárọ̀ ṣé ń tọ́ yẹ kí n ṣe mo ṣe é ṣé mo kí àṣùbà ní mọ́sálásí láàárọ̀ yìí ẹni tí ò kí kí ni òjò kí síbi inú fẹ́ dọ̀ náà ni àbọ̀nbẹ́mi tó ń sùn lọ́wọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí zuri náà tó dé báyìí só ti bọ́ só ti kí àbọ̀wá bí ló ti ṣèbájì lọ́wọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí gèfèrí agbo ìdára tó wù kán lè máa rí láyé kò yẹ kó nítumọ̀ lójú wa torí yìí ò nítumọ̀ kankan bí kò jẹ́ sí wípé ká lọ mọ̀ yìí pé bí tí wù dára náà kó pọ̀ tó. kò jámọ́ nǹkan kan lọ́dọ̀ lọ́wọ́ torí pé òun tí ó tán ni ní sì ti ń tán lọ pẹ̀lú. wà ìnà àlìbùrọ̀ta ṣùgbọ́n ìtọ́ ẹ ká kíyèsí káwòye sí bí akíkọ̀tì masiri ìbò ní pàápàá àtibọ̀tán rẹ̀ èyí tó ẹ kọ́kàn wá nìyẹn bó la àtibọ̀tán rẹ̀ bó lọ ń lọ bó lọ darí sí ẹ̀rí pa kàánú àwọn sórí àtàkà abẹ́ẹ̀kọ́ ni kọ́lọ́ ọba àdékọ́lá ní kíni. ọlọ́run bá àdìkọ́ lájà mọ̀ yìí pé àwọn tó soríire àwọn tí dùnú jẹ́ tiwọn àwọn náà lẹ́nu tó ṣe wípé ọlọ́run bá àdìkọ́ láti wọ́n wọ àlìjẹ́nnà ọ̀sán bíi àyà ń pè fàmọ́ ń zù sí àánì náà. ọlọ́ni ẹni tóun ọlọ́run bá àdìkọ́ lá tóun bá lè ta ní kété kúrò níbi ìyá náà tọ́nà òun òjé kọ́rọ̀ rẹ̀ ọjà sí náà tóun wá ní kọ́rọ̀ rẹ̀ ọjà sálì jánà irú ẹni bẹ́ẹ̀ lọ́lá irú ẹni bẹ́ẹ̀ ló jèrè. ká lọ mọ̀ yín pé ayé tarí yẹn kò mọ̀ jẹ́ nǹkan kan. ìgbádùn sànjẹ́ lásán ni. èyí tẹ́yìn rí lára rẹ̀ yẹn ìgbádùn tẹ̀jẹ̀ lásán ni nínú àwọn kata kàánú sóra yẹn lẹ́yìn nìyẹn. bákan náà jẹ́ káwọn ẹ̀kọ́ mi ní àlèlè kìtáàbì máa yẹ ṣàdúnà bẹ̀rẹ̀ hàp alẹ́dẹ̀ ìdí wọn náà gbogbo wọn náà ya kọlọ̀rọ̀ sí yẹn yàn. àwọn kan bẹ tó yẹ pé a sẹ́yìn mùsùlùmí náà fún ara ara wọn wọn nígbàgbọ́ sí wọ́n sì tún nígbàgbọ́ sí nǹkan tí ń bẹ láàrin ara tiwọn náà tẹ́kọ̀ọ́ náà bá rí kọ́lá sọ̀kà rẹ̀ sí àlùkòrán láti wá pè tí ń bẹ lọ́wọ́ wọn gangan ní kíni o láti wá pè lódodo gbogbo irú nǹkan wọ̀nyí ọlọ́wọ́ bá rí kọ́lá sàlàyé fún wa nínú súrà ilé ìtì àtìkà sẹ́yìn wọn ni báwo láàyè láwọn ajírò ń mọ̀rọ̀tẹ́yìn àwọn yóò lẹ́sàn méjì torí pé inú ìwé wọn wọn ní gbàgbọ́ sí wọn tún wá dé gbàgbọ́ sí anabi sallallahu alayhi wa sallam àtàlùkùrán anabi wọn ni kíni wọn ní ẹ̀sàn méjì bákan náà ní àkótán àyà yìí wá sídi kálọ̀ ní sùúrù asọ́bùrù alàlá kásẹ̀ sùúrù lórí òdodo wàmùgáyà làbátẹ̀lẹ̀mọ̀kẹ́sìrì ká sì borí àwọn òpùrọ́ àwọn tí wọ́n pè ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba nírọ́ ká borí wọn lórí eléyìí bákan náà wàlí jihad fi sabilillah ká sì jihad fi ọ̀nà tọ́lọ́wọ́n ọba wọ́n fi ṣe ká mọ̀ pé òun gan ni sabilu al-falah fil akhirah òun ni màá jẹ́ yóò jèrè sì máa fi là níjọ́ gbé dàrí kìyàmà tó bá wá rí ẹ̀ súrà tá ẹ̀sẹ̀ fẹ́ wọnú ẹ̀ súrà kẹni súrà yìí ó nínú al-Qur'an súrà kẹni pé mo pè é wàláyì súra kan ni ẹni mo tún ti wàláyì kí ló jẹ́ ń sọ bẹ́ẹ̀ ọjọ́ kan nínú àwọn súra tó kó àwọn ìdájọ́ tó pọ̀ tó kò sínú kódà a ní lọ púpọ̀ ń bẹ́ẹ̀ lóye kákan ara mú èyí tó mọ níwọ̀n nínú àwọn tí wọ́n ti sọ́mùrì yẹn torí pé tá a bá ní kákọ́ máa ṣàlàyé ìtì mẹ́nu súra yìí tàbí mẹ́nu súra yìí kọjá pé àkànṣàlàyé ti mẹ́nu ẹ̀ ká má ti kà súra. tí lọ́mọdọ́ ní ìparí àlè sọ tí zúra yìí kó sínú nìkan tán torí ìdílé náà á ní ká tó máa mú lọ́kọ̀ọ̀kan gbọ́ ipá kúkú máa kà náà tẹ́lẹ̀ lẹ́yọkọ̀ọ̀kan á kà rárá mú níwọ̀n bá ní a lọ wo yìí á rí i pé yìí jẹ́ kan náà àwọn sọ ní àwọn nínú àmì tá a máa fi dá sọ ní màdínà mà. gbogbo ẹ̀ lọ́bẹ̀ pín sínú súrà yìí nínú àmì tá a máa fi dá súrà tó sọ ní Madina mà òun náà ní kẹ́ni àárín líìnà lè uslub kí mo pè líìnà lè uslub òun ni ká gbé ọ̀rọ̀ kalẹ̀ tọ̀rọ̀ yẹn ò sì ní lé gbangba abáka kò ní lé ẹ máa rí i pé ọ̀nà tọ́nà ọba àlegbọ́lá ti ń gbà sọ̀rọ̀ ń bẹ̀ àwọn ọ̀rọ̀ tó lẹ̀ àwọn ọ̀rọ̀ tí ò lé lẹ́ ẹ̀ bá ń gbọ́ tẹ́ wọn wò pé ah, àwọn òní wọn bá wí torí pé àwọn táwọn bá wí náà ọkàn tiwọn náà ò lé wọn rẹ́dí àti gbódodo ẹni bá sì rẹ́dí àti gbódodo ọ̀rọ̀ tẹ́ máa bá sọ náà ọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìgbà tẹ́ kan sàlàyé tí ò yé e fún òun lẹ́mọ̀ sí ṣùgbọ́n ní kíńtà kò yín ẹ̀yin náà máa mú ẹ̀rí wá láti lè bẹ́ẹ̀ fìdí ọ̀rọ̀ yín múlẹ̀ wípé eléyìí tẹ̀ bá gbé àwọn ẹ̀rí gbàǹgbàǹgbà wá eléyìí ọ̀mà nìkan sì kọ̀mọ́ nífẹ̀ẹ́ tẹ́tí tẹ̀ ń sọ̀rọ̀ èyí ò ní súra ti màkíyà ṣùgbọ́n súra màdàníyà kò ma ìdíkọ́ máa wọn ha gbàǹgbàǹgbà kankan wá láti mọ́rọ̀ tó lẹ̀ wá àwọn tó fẹ́ bá sọ̀rọ̀ náà rẹ́dí àti gbọ́tẹ́lẹ̀. bákan náà súra yìí ó sọ̀rọ̀ nípa àwọn ìdájọ́ tó pọ̀ ó pa àwọn onínàánà ìdájọ́ tó pọ̀ síná àwọn ìdájọ́ nípa ọ̀rọ̀ ẹ̀sìn lórí lọ́kọ-láya súrà yìí sínú ọbẹ̀ sọ̀rọ̀ nípa rẹ̀ púpọ̀ ìyẹn ló bàa lórí jẹ́ sí wípé àwọn àbá onítẹ̀síìr nígbà tí wọ́n táwọn abẹ́rẹ́ sọ́mùrì rẹ̀ níwọ̀n bá ní sókí wọ́n rí súrà yìí mọ̀kọ́ sídùú súrà gangan òun náà ni ìsìlámì báwo la ti to ètò àwùjọ ẹ̀rí. wọ́n ní ká mọ̀ báyẹn níta lè kó gbogbo yìí níta kó sínú níta lè fi kó nálẹ̀ kan náà nìyẹn ká sọ wípé tanzimul mujtama'i al-muslim aw tanzimul mujtama'i al-islami òun náà ní báwo la ṣe fẹ́ gbé ètò kalẹ̀ láwùjọ islam mẹ́ńdáàkìlì yìí ní ìtí ọmọ jẹ́ ètò. láàrin ara wa nínú ìsìláàmù náà isil ukuk al iya níbi tẹ́ pé súra yìí fẹ́ nípa àwọn tá a bẹ̀ sí iya àwọn ẹ̀tọ́ tó kálukú wa tá a nígbà láàrin ara wa láwùjọ tá a jọ wà síra súra yóò ọkọ gbà sọ fún wa kíyàwó náà gbà ọkọ nípa àwọn tó jẹ máa ètò owó súrà yóò máa sọ fún wa nínú ẹ̀. bákan náà súrà yìí izalatun lirawaz aljahiliya gbogbo àwọn ìwà asìlìjàìlì eléyìí tó yẹ káwọn kan tó jẹ ká fèèlì gbogbo ẹ̀ ní súrà yóò tún máa sọ fún ayọ́mọ̀ ara wa létí nínú àwọn kan táwọn èèyàn ń ṣe ní asìlìjàìlì eléyìí táwọn ẹlẹ́bọ ń ṣe ní yóò máa sọ fún wa tẹ̀rẹ̀kìzì àlá òkú kò ní sá wàdùn àfà ṣùgbọ́n súrà yìí ó dúró ṣinṣin púpọ̀ ọtẹ pamá nínú ọ̀rọ̀ ẹ̀ ẹ̀tọ́ obìnrin àti àwọn tí wọ́n jẹ́ ọ̀lẹ báwo ni wọ́n ti fẹ́ rẹ̀ tọ̀ wọn gbà ilé náà ló bí ètò nípa bá a ṣe pínpín ilé tá a máa sọ̀rọ̀ nípa nígbà táwa débi àyà àwọn àyà tó pínpín lẹ́yìn tó ti jẹ́ sí pé nípa abala tó fún pínpín àwọn kan wọ́n fẹ́ lo eléyìí gẹ́gẹ́ bí opportunity nígbà tó ṣe pé ọlọ́wọ́n bá àlejò ọlá ó ní lè dákàlẹ̀ bí tòlá ṣe lè òǹtàyà yìí àwọn aláìní kan ṣe àwọn tó ṣe pé ọ̀tá ìsìláàmù ni wọ́n wọ́n ti kórìíra ẹ̀yin obìnrin wọ́n fẹ́ fi ìyàtọ̀ dá wọ́n fẹ́ fi jẹ́ ẹ̀yin obìnrin ṣùgbọ́n ẹ̀rí pọ́tà ẹ̀sìn rèé gẹ́gẹ́ bí ńgbà pé èṣù ni wọ́n máa ń lò èṣù ní nínú àwọn methodology tiẹ̀ tó máa fi ń òun náà ni tàṣínú lẹ́kọ̀ọ́bì kí mo pè é tàṣínú lẹ́kọ̀ọ́bì etí ò dáa yóò sì yíjú ẹ̀ padà wọ́pẹ́ àà ibi tó wá tó wá burú bíi eléyìí sásẹ́wó náà lè wá tọ́jú bàbá rẹ̀ ẹ má pè lásẹ́wó máa olóṣó èyí ọ̀rọ̀ àpè sókè fẹ́ olóṣó ààrẹ ga àkẹ́ wọ́n ti di polóṣó náà ti fẹ́ ya ẹ̀yẹ́ hook up hook up kí ló dé iṣẹ́ iṣẹ́ àìṣẹ́ àìṣẹ́ àwọn gbajúmọ̀ ni là ń fẹ́ òlẹ́ ṣe iṣẹ́ ọkọ̀ à abẹ́rẹ́ gbà yóò tó dùn pé lẹ́nu díẹ̀ èṣù ni yóò rí bẹ́ẹ̀ ẹ̀rí fọwọ́ nẹ̀ wọ́n ní yahoo wọ́n rí pé yahoo náà wọ́n ní yahoo yahoo yahoo yahoo kìíní yahoo plus wọ́n dàgbà tó fún olókọ̀ mìíràn ní kìíní kan plus lásán ní tó ń jẹ́ nìsín abẹ́rẹ́ gbà èṣù ní bọ́kọ́ làwọn yẹn ṣeré èṣù ní àwọn bọ́kọ́ làwọn yẹn ṣeré báwọn kẹ́kẹ́ má fi lè ga tó burú yóò sì pè láwọn kọ̀ọ̀kan fi yín tẹ́ẹ̀fì ní kàkún abẹ́rẹ́ nìkan torí di eléyìí taba ni tẹkibi ol awo tẹsiyinu le kọbi yabẹ kọ aláwọ kọ nìyẹn bákan náà ó tún ní ọ̀nà àgbàkejì náà ìyẹn ni tẹkibi ol hasan ẹ̀rí tẹkibi umada tẹkibi ol hasan ntọ́ da yóò sì sọ di ní tí yóò dá fún yín nǹkan tó dáa ni o yóò sì sọ di ní tí yóò dá fún yín nísìnyí ẹ̀yin náà wo kóbìnrin ọ márì kó wà nílé abẹ́ ọkọ kọkọ kọkọ ẹ pé ọkọ ni ó ń pa á láṣẹ èso sì máa sọ fún un pé ṣe lè jẹ́ pọ́kàn yóò máa pa ọ́ láṣẹ jẹjá kó jáde jáde kó náà dáadáa nígbà kó fírì fúnra rẹ èso náà sọ fún bẹ́ẹ̀ èló ni tọ́wọ́n fún ọ lówó oúnjẹ tí wọn kan bá jáde fún rẹ wàá máa rówó ju tó ń fún yẹn lọ abẹ́rẹ́ nìkan èsù ni sọ bẹ́ẹ̀ fún òun náà bá ti lọ pẹ́rẹ́ tó a ti lè gbà mọ̀ràn òun tiẹ̀ náà tanu tiẹ̀ náà bá nu. báyìí ni èsù máa ń ṣiṣẹ́ èsù máa ń ṣe kíni báyìí ni èsù bí ṣe máa ń ṣiṣẹ́ nítọ́ dáa yóò sì sọ di tí ò da ètí yóò sì dáa yóò sọ di tó dáa fún yín. ẹ wà àpèjúwe eléyìí. ẹ wá àsìkò kan sẹ́yìn kódà tá à ń sọ ló ti pè àwa náà ti gbẹ́ kódà gbàtà ìgàn tá a ṣe dánú gbà sí wọn ní ìwú wá ní gbogbo orú gbàtà ìwú akó há ní bí ewúrẹ́ báyìí àyè ṣe ẹ yìí àṣọ yìí sẹ́yìn pé kan bẹ ní tí wọ́n fi hàn wé wọ́n á fi ọmọ fi ọ wé ewúrẹ́ kójú ọba àlè máa ti wọ́n náà kó a ah olùgbà yìí tọ́nà wọn abẹ́ bí kò bó àbíkọ lọ pa ojú ọmọ wa ti wọ̀ náà ṣùgbọ́n gbà táwọn èèyàn ṣe kéne o nígbà tẹ́sù bẹ̀rẹ̀ tiẹ̀ káì ẹ̀wé sùn ṣègbédé nígbà tó sùn gbé ọ̀rọ̀rùn gbàdé tiẹ̀ kí á là ń ṣe kéne kí á là ń yàn bẹ́ẹ̀ mọ́ kódà wọ́n tún fi nǹkan owó tó ní ṣe kéne o kò tún ní tìmẹ̀ kò ní sẹ́ni tì gbogbo àwọn akpọ́jì gẹ̀gàn síbẹ̀ àwọn akíní o àwọn ọmọ gẹ́ẹ̀sì kó tún wọ́n tún kó jẹ pẹ̀lú wọ́n tún kíní o wọ́n tún kó jẹ ìṣèṣù nìyẹn. náà lórí eléyìí gbèsù ti ṣe nìyẹn o a rí wípé nígbà tó yá ó di wípé ó ní káwọn èèyàn máa dárun gbọ̀n sí bó ṣe pariwo bó ṣe ti pariwo ẹ̀ báyìí kí làwọn yẹn ṣe àwọn èèyàn gbà á. èsù tún ṣe kan nínú ìtẹ́sù tún ṣe nínú ìtẹ́sù tún ṣe òun náà lọ ọ̀rọ̀ ṣòkòtò láwọn àsìkò kan sẹ́yìn bọ́bá wọ ṣòkòtò tó lọ́ọ̀bẹ kọ́kọ́ já kókósẹ̀ àbójúgun ìwọ oníṣòkòtò tọwọ́ bí àgbàtàbúrò rẹ̀ bọ́ ṣòkòtò báyìí ni ìwà ni tó pé ẹ̀dùn lọ́wọ́ àwọn bọ́ọ̀sì sínsìn àwọn bọ́ọ̀sì ọ̀nà ṣòkòtò lílẹ̀ wọn àwọn yẹn ṣẹ́gẹ́ ni o àwọn yẹn sì ń gbà lọ́wọ́ nígbà tó di pé èṣù ló pépè léwu àwọn yẹn tẹ̀lé ewú orí ewú orí èyí á máa pàtàkì ẹ̀ wípé ní ẹni tọ́lọ̀ ọba àlejò ọlábá fún léwú orí kámà yìí pé kíni o kámà yìí pé ara àdẹ̀rà ọlọ́run ọba ni tọ́yẹ̀ pọ́lọ́ ọba àlejò ọlá ẹni tọ́lọ̀ ọba ni kó dàgbà débi kó fi léwú lórí á rí ara àdẹ̀rà ọlọ́run ara nu ọlọ́run ni ṣùgbọ́n ká nígbà náà àwọn èèyàn fẹ́ máa dá yẹ ẹni wá léwu lórí ọlọ́mọ àbọ̀dé ìjàmbá kan alájà wa àrùkí làwọn ń pè àbá náà ọ̀rọ̀ tí mo ra ń sọ yìí àbá náà ti jáde láyé nìkan lọ́nkọ́ bá àbọ̀dé jọ gba àwọn ọ̀rọ̀ bí ọ̀rọ̀ etí kò sí tí àbá yìí bá lọ tẹ́ bá lọ wẹ̀ nẹ́ẹ̀sì lẹ́yìn ìgbà tí àbá yìí bá wẹ̀ nílé wẹ̀ nípa àwọn iléèwé dáńsọ yìí gbà náà iléèwé agboolé iléèwé agboolé ẹ níbi sánmà lókè lóòótọ́ o àmọ́ bí iléèwé agboolé náà ni ìgbìmọ̀ náà gbogbo àwọn yóò ti wá wẹ̀ látọ̀nà tó gbìn ẹ̀tọ́ bẹ́ẹ̀ wẹ̀ láti láfẹ́ láfẹ́jú ẹ̀ nísìnyí Allahu Akbar adúgbò lọ́dọ̀ ọlọ́run nǹkan ti yàtọ̀ ẹlòmíì ni wọ́n gbé omi bọ̀ wá láti irú ilé àwọn sáwọn nìyẹn ilé àwọn ilé àwọn yàrá ti dá wọ́n fẹ́ wá wẹ̀ ní mọ́sálásí ń bì í àfẹ́nìjà ibi tó ti wá wẹ̀ gbàdá nù Allahu Akbar. bàbá ìwà ni tó bá ti wá wẹ̀ tẹ́ wá lọ wẹ̀ lẹ́yìn wọn gbà náà dábàá tá à ń sọ yìí nínú kọ́ bara kó dáì torí pé àwa yẹn tó bá wẹ̀ tán léwẹ̀ yóò tó pẹ́ léwẹ̀ yóò fi irun rẹ̀ ti funfun ewu ti gba orí kọ́ wa fẹ́ mọ sọ̀rọ̀ rẹ̀ di bí ọ̀dọ́ yóò mọ̀ wá kó dáì yóò mọ̀ wá fi rà á yóò mọ̀ wá kó dáì já kọ́ba lè dẹ́gẹ́nẹ́ kọ́ba lè dúdú padà jama lásìkò sìn kíni ṣẹlẹ̀ ọmọ ọdún mẹ́wàá gan sọ ọrùn ẹ̀ di funfun ó sì dìda kejì black line lọ́wọ́ ló jẹ́ pé black náà ní kọ̀lẹ́tọ̀ ní Islam ló tọ́ o àmọ́ èyí tó jẹ́ àwọn kọ́lọ̀ míì ẹ́ tó jẹ́ bíi kọ́lọ̀ yẹ́lò nínú Islam kọ́lọ̀ yẹ́lò yẹn àbí kọ́lọ̀ pípọ́n á rí i pé nínú Islam èyàn lè lò ó àmọ́ ká lo black àgbọ̀dọ̀ lo kọ́lọ̀ black nínú Islam jama tòun ti bẹ́ẹ̀ á rí i pé àwọn èèyàn ṣe kíni o èṣù bá ti pèpè báyìí àwọn èèyàn tẹ̀lé torí ìdí eléyìí nínú àwọn ọ̀nà tẹ́sù máa ń gbà láti sọ àwọn èèyàn nù súrà yìí fẹ́ ká máa ọ̀nà tí Islam tó fi kẹ́ obìnrin lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n àwọn èèyàn ọ̀tá ẹ̀sìn wọ́n wà lọ pa á lójú dà ẹ wá rò pé tí wọ́n ń sọ yẹn òdodo ni. ẹnu wọn láti gbọ́ wọ́n máa kàn dú ọlọ́ba ti dára mú ṣéèkì tó kó ní àwa ní ewu máa kàn dú nẹ́ńsẹ̀nsì ewu máa kàn dú nẹ́ńsẹ̀nsì but àwa ní what máa kàn dú ewu máa kàn dú bẹ́tà abẹ́rẹ́ kan àwa nìyẹn o tẹ́lá ayé máa rò pé nǹkan tí wọ́n sọ yẹn ẹ rò pé fẹ́rẹ̀ ẹ̀yin obìnrin ni ah, rìsọ́ọ̀tì ẹ̀ ti ń jáde tẹ́lá àwọn tó bá jọ tẹ́sìn bí ẹ bá gbé nǹkan wá gẹ́gẹ́ bí gbàtẹ́sù fẹ́ gbé nǹkan wá ni etí ọ̀dà èso ìmọ̀tọ́ mi kọ́ da ẹ máa wò kán nísìn ẹni tó rẹ̀ tí wọ́n sọ fún pé lo paracetamol méjì èso ọ̀kan sọ̀rọ̀ ó fẹ́ràn rẹ̀ ni bó ti fọ́ ẹ tó yẹn wọ́n lọ́ọ́ bára ẹ ṣe wíìkì tó wọ́n á lọ lo paracetamol méjì wọ́n náà wá fẹ́ gbà ẹja kíkà kásẹ̀tì kan kọ́ dáadáa inú kí ara rẹ̀ ó yà á sùn. wọ́n náà tẹ̀lé ó ríra ẹ pé gbogbo òfin rẹ̀ àwọn ara èsù òní fún yàn lóògùn ọba torí ìdí eléyìí ẹ má àwọn èèyàn fẹ́ràn yín obìnrin o àwọn gan lọ́ta torí tí wọ́n sọ wọn sọ gbogbo àwọn akatọ́ sẹ́wọ̀n tọ́ka sí ọlọ́wọ́n bá rẹ̀ kọ́ lásètò èèyàn fẹ́ mọ bá yín ṣe ṣe èèyàn fẹ́ mọ bá yín ṣe òun ló dá yín ẹbẹ́ ní tó bá dá ni ló mọ tó yẹ ni ọlọ́run tó dá wa òun ló mọ wa ló mọ wa níbi wọn ti fẹ́ mọ wọlé náà ni pé ẹwọ ẹwọ ẹwọ ẹwọ ẹ̀sìn yìí ẹ̀sìn Islam ti sọ pé lè dákàrẹ̀ mi tó oúnjẹ ẹ̀yà yìí abẹ́rẹ́ nǹkan ẹ̀rí nǹkan ẹ̀sìn tó sọ yìí pé ìlàjì ntaba fún ntaba fún ọkùnrin kan ìlàjì rẹ̀ láàbò obìnrin abẹ́rẹ́ kan tó wá ṣe déédéé pẹ̀lú obìnrin báyìí á padà máa ṣàlàyé fúnra wa àwọn tí wọ́n ń sọ yẹn á máa yẹ pé àwọn gan wò tiẹ̀ ṣe déédéé rárá àwọn wò ṣe kẹ́nẹ́ àwọn ni wò ṣe déédéé rárá torí ti eléyìí súrà yìí ó kó nǹkan tó pọ̀ sínú ó sì já àwọn súrà tó sọ nílùú Madina tó sì jẹ́ sí gbogbo àwọn àṣàyàn táwọn fi dá súra àmàdínà mà gbogbo ẹ̀ ló kúnú ẹ̀ ó sì sọ̀rọ̀ lórí báwo la ti fẹ́ àwùjọ wa báwo la àwùjọ wa ti fẹ́ létò káàkiri àwùjọ yìí létò bákan náà nípa ẹ̀tọ́ owó àwọn òkúkú màríyà ó sọ̀rọ̀ nípa rẹ̀ púpọ̀ báwo lèèyàn ṣe lè bá ẹni tí kò lè mójútó dúkìá rẹ̀ báwo la ṣe lè bá mójútó ọmọ òrukàn tí bàbá rẹ̀ kú kékeré tó sì fi dúkìá lẹ̀ báwo la ṣe máa mójútó dúkìá rẹ̀ tí dúkìá yẹn tí obìnrin parẹ́ mọ́ lọ́wọ́ táwa náà lùdó ní sábò fífún wúwo àwọn nǹkan wọ̀nyí níbẹ̀ nínú súra yìí bákan náà súra yìí ó jẹ́ ká mọ̀ yìí pé ibì kan náà ni gbogbo wa ti wá o tó bẹ̀rẹ̀ gan nìyẹn o ibì kan náà ni gbogbo wa ti wá ẹ pé àbá kan sọ yẹn náà fún wa pé anasuminki àti tẹmu sí lọ akínfà wọn mhm. kí ni yòókù anasuminki àti tẹmu sí lọ akínfà wọn abúmu ádámù wálé òmù àwa wọn abúmu ádámù wálé òmù àwa wọn anásùnmí ń jí àfin èèyàn jí àti kan náà gbogbo wa ti wá tẹmọtì àfífà wọn abúhùmù àdàmú wálé òmù àwa wọn abúhùmù àdàmú wálé òmù àwa wọn. ibì kan náà láti wá bàbá kan náà ló so gbogbo wa pọ̀ òun ni bàbá ńlá wa níbi àdámà ìyá kan náà ló gbogbo wa. òun náà nìyá wa àwa torí ìdí eléyìí ní ìfárá súrà náà òun lọ́nà ọba àlékè ọlá fi bẹ̀rẹ̀ ìfárá súrà náà ó sọ pọ̀npọ̀n gba gbogbo wa fún wa bí a ti wá ẹ níta wa Yorùbá làwa ń ti wá àwọn ọba Haúsá ṣe ẹ Yorùbá làwa ń ti wá àbá Fúlàní ṣe ẹ Ìgbò làwa. àwọn ọba àwọn yorùbá ṣe ẹ bẹ́rìbẹ́rì làwa àwọn ọba gbìrà ṣe ẹ àwa ti wá o tẹ̀lé làwa títí làwa gbogbo ń tó wù kọ tàfá kó o tó kó o títí kó o tó tàfá bàbá kan náà ló bí gbogbo wa ọlọ́wọ́n bá a lè tọ́lá ń sọ fún wa bí súra yìí hmm? ọlọ́wọ́n bá a lè tọ́lá ń sọ kí ni o ń sọ fún wa nínú súra yìí pàápàá jùlọ ayé àtọ́lọ́wọ́n fi fara rẹ̀ yìí. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرام إن الله كان عليكم رقيبا Oni ní yá àyíwá náà mo pé ẹ̀yin èèyàn ó. ọlọ́run ọba àlejò ọlá ó ní ẹ ọlọ́run ọba rọ̀bà kan. Hey. Ewu wọ ọba kí ló dé ọlọ́wọ́n sọ yí pé takú ẹgbà tó kò ní takú lọ àníbí ó ní takú ọba kún ẹ máa wo ọba àdékọ́lá ti ń sọ̀rọ̀ ẹ máa ẹ máa rí wípé làákà yìí tí ó sì máa làákà yìí jọ àwa ọmọ ilé ń ẹ wo ìtò papọ̀rọ̀ tó pe làákà ìjọ tó sì bá làákà yìí sọ̀rọ̀ tó sì jẹ́ sí wípé ẹni tó bá gbọ́ èdè yẹn yé yóò mọ̀ pé ah ò lè jẹ́ ọ̀rọ̀ èèyàn ọ̀rọ̀ ọlọ́run ni ọ̀rọ̀ náà dùn gbogbo ìran èèyàn ló gbogbo ìran èèyàn pátá ló

kò yé tọ́ni rọ́bà ibẹ̀ náà ti yọ ká sọ wípé tẹ́rìbíyà ń rìn wá bọ̀ kò yé ẹwà tí náà ti ń rìn wá bọ̀ ẹwù gbàtọ́ náà bá lè kọ́ láti ń tọ́jú gbogbo wá bọ̀ òun ọlọ́wọ́ bá lè kọ́ lábẹ́ sọ fún wa yìí ọlọ́run ni ẹ páyà rọ́bà kò mú ẹni tí ń rìn yín bọ̀ àlẹ́dí ọ̀la kọ̀ọ̀kan ẹni tó yẹ pé òun ló dá yín. látara ẹ̀mí kan ṣoṣo. ẹ wo ọlọ́run ọba níbí ó sọ pọ̀nrípọ̀n báàkì ilẹ̀ wa fún wa ìwọ́tọ̀ wa ń sin nǹkan mí ìyàtọ̀ sọ́lọ́run sọ̀gbọ́n eléyìí rí ni. ọ̀gbọ́rí ipò ọlọ́wọ́ bá lè kọ́lá ní alẹ́bí ọ̀làkọ̀kún mínàfin wáhídà. ọba tó yẹ kó òun lọ dá látara náfúsán wáhídà látara ẹ̀mí kan soso abẹ́rìjà látara kẹ́ni látara ẹ̀mí kan soso náà ló ti ẹ̀mí wo lẹ̀mí kan ṣoṣo náà òun náà ni bàbá ńlá wa ànábì ádámà láti sọ fún wa lẹ́ẹ̀ka yìí pé anásùmí ìjì àti tẹ́mùtí ló àkẹfà wọn abúmù ádámù wálé hùmù àwa wọn abúmù ádámù wálé hùmù àwa wọn. تهدي سنذل أكبارهم أكبر معتم ولهم هواه أبوهم آدم ولهم حواء ẹ lọ mọ̀ yí pé bàbá ńlá gbogbo àná rẹ̀ bíi ádámà ìwà sí wa tó wá di tribalism dépò pé a ti kì í bọ politics ẹ jẹ́ kí kọ́kọ́ lọ dá wa lójú àpáburú ọ̀ fẹ́lẹ̀ àtakò páburú ọ̀ fẹ́lẹ̀ torí pé reality ń sọ da kí nínú igbó ńbẹ nínú wọn ya ìkà. tí ó da ẹran wọ oko olóko tí wọ́n sì jẹ́ ń jẹkújẹ ó wà nù wọn lóòótọ́ ṣùgbọ́n sí gbogbo àwọn fúlàní náà wà lẹ́ni bí ni tẹwa kọ̀ndẹ́mù fúlàní tẹwa ní fúlàní ọ̀dà àǹfààní táwọn ń dára wọn kọ́ táwọn náà láǹfààní ni wọ́n ti sọ di ọ̀rọ̀ pọ́lítíìsì ẹgbẹ́ ẹ̀kọ́ kọ́ kan ìwà àwọn fúlàní wọn pariwo wọ́n ti padà tó wọ́n ti fẹ́ yà lọ́tọ̀ nídìí wọ́n ti fẹ́ pariwo wọ́n ti fẹ́ padà sọ́dọ̀ wọn tó ní fúlàní nìkan ẹ̀rí pé èyí wọn ti pẹ́ èyí wọn bá pẹ́ àwọn ni wọ́n bàlú jẹ́ àwọn ni wọ́n ṣe kẹ́nìkan ṣé bí haúsá àti fún pariwo pẹ́tẹ́pẹ́tẹ́rẹ́. nísìn kódà láàrin haúsá tí wọ́n sí fúlàní náà tẹ́lẹ̀ gan wọ́n ti dàárín àwọn haúsá àti fúlàní náà rú ẹ̀ haúsá àti fúlàní wọ́n ti dàárín àwọn náà rú wọ́n ti ń dá wàhálà alẹ́ wọn lè fáwọn náà wáyé lọ́wọ́ ni àwọn haúsá náà ti ń sẹpẹ́tì ara wọn àná ìjọba àwọn èsì fúlàní bẹ́ẹ̀ sì ni à ń tanra wá jẹ ni Fulani ní ń rúùlù nàìjíríà táwọn àtàrà wájẹ bẹ́ẹ̀ débi àwọn ọba ọ̀pọ̀lọpọ̀ ọba alẹ̀ nọ́ọ̀tì táwọn náà ń sọ fáwọn èyí sọyìn Fulani fáwùsá làwọn fúlàní lọ́pọ̀ nu wọn sọkárí ọba kánò Fulani ni ọba zaria Fulani ni ọba sokoto Fulani ni. ẹ̀rẹ́ dákọ̀lúwá ìdákọ̀lúwá fúlàní ní darí ọ̀pọ̀lọpọ̀ bí lórílẹ̀-èdè nàìjíríà wáyé ẹ́ ọlọ́run ló gbé wọn síbẹ̀ èyí tá a fẹ́ lò tẹ́mi fi yà síbẹ̀ yẹn òun ni wípé ká lọ bẹ̀rù ọlọ́run tọ́lọ́run kọ́sọ̀ bẹ̀rù ọlọ́run fa bẹ̀rù ọlọ́run o. gbogbo wọn tó yẹ pé ọmọ nípa ẹlẹ́yàmẹ̀yà tó bá ti rẹ́ nìkan tí o bá ti ṣe tí o bá ti fọ́ọ̀lù síbi tí wọ́n fọ́ọ̀lù sí onínàrà lẹ́lẹ́yàmẹ̀yà wa ló lè débi tá a wà yìí ẹlẹ́yàmẹ̀yà ká máa bẹ́ látara pé èmi ìsìnrán èmi tẹ̀ ń wò yìí o ìran Yorùbá lè mi ìsìnrán Haúsá o tó bá ti wá ara Haúsá yóò kórìíra Haúsá yóò máa sọ̀rọ̀ Haúsá láì dá èmi o èmi ìsìn Fúlàní tó bá ti wá rú Fúlàní yóò máa sọ̀rọ̀ Fúlàní láì dá. èmi ẹsẹ̀ gira tó bá ti rí gbìrà gira máa sọ̀rọ̀ ya láì dá ẹlẹ́yàmẹ̀yà kan nìyẹn ètí ìran ẹni tó bá tí ì bá ti ṣe báyìí ìran títí ẹ̀yẹn òun ni sọ ló sọ lóòótọ́ àwọn ṣùgbọ́n kúlò ìsìn mọ́ládé fa ṣùgbọ́n kèsì pọ́lọ̀ ní ká máa nǹkan yẹn ní wọ́n wàá sọra wọn di wípé àwọn làwọn dáa ju ẹgbẹ́ lọ lẹ́yìn tó ṣe pé yorùbá máa ń sọ kínní kan wàhálà ẹni tí ọba dé oko bàbá ẹlòmíì kí ni ó wí ẹni tí ọba dé oko bàbá ẹlòmíì kí ni ó sọ àtúhánà làwọn ògbó yorùbá mọ yóò ní kó so kọ ẹni tó tó ko bàbá òun tí ọba ti dé oko ẹlòmíì rí wàá ah, oko bàbá mi ló pọ̀ jù kò sẹ́ni tó tó sóko tó kó tó ko bàbá mi ẹgẹ́ bí ọmọ kéwú náà ni wọ́n náà tábà rẹ̀ wá buná wùsọ lórí yàyàyà ẹ eh, àfọwọ́ àmọ́ náà wù burúkú ọba padà àfáà mi tó bá tún buná wù lọ́wọ́ pé àfáà rẹ̀ ọmọ nǹkan kan ọwọ́ mà pa àfáà rẹ̀ díẹ̀ ní tá àfáà rẹ̀ mà tó bá tún pàdé àfáà mi bó tilẹ̀ gẹ́gẹ́ wípé eléyìí ọ̀pọ̀lọpọ̀ nú èèyàn wà máa ṣẹlẹ́yàmẹ̀yà lára ìran tí wọ́n bá ti wá wọ́n á máa wá kéta ìran míì wọn a máa sọ̀rọ̀ ọ̀ràn mí láì dá ẹlẹ́yàmẹ̀yà ni ọlọ́run bá lè pe ọlábẹ́jì kámẹ́ yìí pé wọ́n tó ń búnà kan ó ti gbàgbé pé bàbá kan adama ti sẹ tọ́lọ̀ sọ fún wa ní tọ́lọ̀ bẹ́ kámẹ́ nìyẹn ọlọ́run bẹ́ kámẹ́ yìí pé haúsá àti adama ni gbogbo yìí táwọn akọ́ mọ́ra ọmọ gbọdọ̀ àti wá ọmọ jẹ tó ń fẹ́nìṣì yorùbá ọ̀hún yorùbá ní nígbàdí yorùbá ní Odùduwà làwọn ti wá bẹ́ẹ̀ bá ti tọpa rẹ̀ lápẹ́ láti Cairo àbí ìyàbílẹ̀ lárúbáwá lè ju àti wá ìwá ṣe tó wá rìnrìn ìyà tó wá rìnrìn ìranù tó rìn West Africa tí ò dúró lẹ̀ lárúbáwá téèyàn tó mọ̀ gbádùn tó wá rìnrìn ìjà wálé Áfíríkà bíi tí wọ́n bí ìyà jẹ wọ́n gbà náà irú bàbá ìyàwó ni torí ìdí eléyìí ayà sílẹ̀ yẹn ni dàbẹ́ ká mọ̀ òun ni wípé ẹlẹ́yàmẹ̀yà tí máa fi ìyà jẹ́ yẹn ní ọlọ́run ọba ò torí pé ara yìí ẹ ara yìí ẹ sì mọ̀ wá ẹnì kejì káàkiri gbogbo ìgbà tó bá ti ti wá ọmọ ẹnì ni tó bá ti ọmọ rẹ káàkiri orí ẹ má ara yìí o. ìyẹn làbá àmọ́ sábì sọ pé kẹ́ni kẹ́ni ẹ wí àmọ́ sábì ni wà áyè nù rí dọ́ àǹkólé áyè bí kẹ̀lí làtọ́ wàlákìnà áyè nà sòkòtì tóbodè màsáwìyà wà áyè nù rí dọ́ àǹkólé áyè bí kẹ̀lí làtọ́. ولكن أين سقوط تبدي المساوية وعين الرضا أبا ما بتعبيني وعين الرضا عن كل عيب كليلة sáré kájọ máa fojú pé a fẹ́ràn ara wa a ń yọ́nú síra wa nítòsí yẹn asáré fún lẹ́kíùs ẹ̀rí bọ́bá sáà ń ṣe à níwò á fojú fò torípa àbí yọ́nú síra wá ní o kódà kọ́ máa máa ṣe nǹkan yẹn a níbi kọ́ máa máa ṣe gbà ó ṣe ní séètì ní àṣàrí bá bò torípa àjọ fẹ́ràn ara wa lágbájá àbẹ́rẹ́ ní bóṣù àti ọ̀rẹ́ mọ̀ abayú nígbà tí èkó ọ̀rẹ́ ń jà tẹ́lẹ̀ o ti fọlẹ́ skills àbẹ́rẹ́ lágbájá bó ṣe wò mí ni kí wọ́n á lé ṣe òye ṣíṣe àwọ̀ tí wàá máa lójú wa òǹkápọ̀ ẹ̀kọ́ sí lójú mọ̀ ni yóò ṣe wàá máa wọ̀ ń wò kú àti ọ̀rẹ́ ń jà nígbà tí èkó ọ̀rẹ́ ń jà tẹ́lẹ̀ o ti fọlẹ́ skills ó sì lè mọ́ wọn òkú olóòótọ́ báyà ká kó sí lójú ni ọwá ni mọ́ lójú ṣùgbọ́n tó wá ti lọ jẹ́ sí pé àìnà sókútì ni láàzọ́kọ̀ alákìnnà àìnà sókútì tó bòdì ńlá sàwíyá. tó bá ti lọ jẹ́ ojú pé ẹ̀ síra yín mọ̀ yín pé ọmọ aráàlú rẹ̀ ni o tó bá ti láìkẹ̀ mọ́ mọ̀ pé ọ̀ ní Ọ maara lébù rẹ ni sisere ara rẹ ní gbogbo ìgbà ni o maara rírì wípé aburú náà ló ṣe ní gbogbo torí ìdí eléyìí ọlọ́ọ̀bà àlejò ọlá ń fún wa wípé. يا أيها الناس ọba tó ń rè yín bọ̀. ọba tó yẹ pé òun lòun da yín látara ẹ̀mí kan ṣoṣo. látara bàbá ńlá wa nẹ́bì ádámà lọ́lọ́run ti dáyàwó rẹ̀ àwa. ọlọ́ni òun ọlọ́run bá wá mú jáde látara àwọn méjèèjì òun máa wọn ọkùnrin tó pọ̀ jáde. wani ní sáà sì tún máa obìnrin náà jáde àbẹ́rí nǹkan ibi yóò wá tó yé wa náà ọ̀rọ̀ pọ̀ nu àyà yìí á kẹ́ tètè ni ti àyà yìí tẹ̀síìrì àyà yìí nìkan ó tó ń táàdì gba Ramadan láyà kan tá n kàdé nìyí ìyẹn ló fà á lóbi pé so igi àwọn àyà ànábì ọkà ẹ máa wò bákan náà ọ̀pọ̀lọpọ̀ àwọn ìmáàmù jímọ̀ tí wọ́n fẹ́ ṣe útúbà wọ́n kà torí tó kó sínú tó pọ̀ iná ni wàláhì nǹkan kúnnú ayà yóò nǹkan kúnnú ayà yìí ṣùgbọ́n méjì ọ̀lẹ̀ bẹ̀ náà ni pọ́lọ́n fẹ́ jẹ́ ọlọ́ni látara bàbá babalawa wa nẹ́bì ádámà àtara ìyá wá wùlọ́lọ́ ti mú ọkùnrin tó pọ̀ jáde àtobìnrin tó pọ̀ ọlọ́wọ́ bà láàrin tó bá wá rí bẹ́ẹ̀ ìyàwó lọ mọ̀ wípé ọkọ òun ẹ̀gbọ́n wọ́n tí wọn náà bá ti wá nífẹ̀ẹ́ káburú kan kó sẹ̀gbọ́n rẹ kọ̀ẹ́kọ́ ronú káburú kan kó sí ọkọ rẹ ìwọ ọkọ náà wọn náà bá ti ronú kí aburú kan kó sàbúrò rẹ kọ̀ẹ́kọ́ ronú kan kó sèyàwó rẹ torí pé ìpìlẹ̀ yín náà látara bàbá kan ìyá kan náà láti dá yín látara ẹ̀mí kan ṣoṣo náà ni tó wá jẹ́ sí wípé láyé ta wà lénìí ọkọ ń fi ìyàwó sowó kódà kọ̀gbẹ́yìn ìyàwó náà sọkọ mí di dìndìnrìn abẹ́rìgà ọ̀gá náà ṣe ìsìn alọ́sọ̀rọ̀ yìí ya yìí kódà wọn máa ń ọkọ yìí tafsiru sì mọ́ dépò pé tó bá di lálẹ́ níbi tí ìyàwó ti ń tajà náà lọ kó jòkó sí ọkọ wọn wá retí pé sóúnjẹ oúnjẹ oúnjẹ òun ní jẹun ni ọkọ wọn ìyàwó kan sọ pé sóúnjẹ alẹ́ tó wá pẹ́ jù ni láago mẹ́wàá lẹ́ oúnjẹ alẹ́ <laughs> tó wá pẹ́ jù àbí abẹ́rìndà tọkọ bá sì dàbí iṣẹ́ bá dé lálẹ́ gbogbo tó bá padé pátá

ètò òṣè yẹn ọ̀ ń ṣe lẹ́ni ò ń ṣe lẹ́ni tọ́ọ̀bá bímọ láyé ló kù tọ́ọ̀bá bímọ láyé lòbí ní kọ́kọ́ jẹ́ láyé kátó aṣọ tíjọ́ gbẹ̀dà àmà àmọ́ gbogbo ń tó ṣe fún yẹn pátá ọmọ rẹ ló jẹ mẹ irú rẹ náà lọ́lọ́wọ́n yàn fáwọn ọmọ tiẹ̀ náà níyàwó irú tó ṣe fún yẹn náà wọ́n ṣe rẹ̀ fọ́mọ tiẹ̀ náà ẹ̀rí gbogbo tí ọmọ òṣìṣẹ́ pé ẹ̀wọ̀n ọ̀tí ẹ̀fẹ́ wọ́n wọ́n ma báyà ya ọkọ̀ kankan sí láìpà ẹ bá fẹ́ yà ó ẹ bá fẹ́ lọ́kọ̀ wọ́n kọ́ béèrè lọ́wọ́ ọkọ̀ náà pé sóò ní ya ò sí ààrẹ ti kú o ẹ̀yìn rẹ̀ tó ń wá ní à ẹ̀dùn wọn alágbàgbò kò sí nǹkankan kò sí nǹkankan ìtumọ̀ tiẹ̀ náà ni pé ojúṣe ọmọ tiẹ̀ náà ò ní sojú rẹ̀

mẹ́nàfsìn wahida bẹ́ẹ̀ náà ni ẹni tẹ́ẹ̀jọ ń gbé ẹni iṣẹ́jọ dàyín pọ̀ ẹni tẹ́ẹ̀jọ wà tẹ́ ìbáṣepọ̀ kásìkejì ń wáyé láàrin yín màá pọ̀ kan ni nìyí o ọlọ́wọ́ bá ń sọ fún wa ni wà ọlọ́run ọba àlejò ọlá ó ní ẹpẹ́ òun ọlọ́run ọba ọba tẹ́ ẹ̀ máa fi bẹ̀rẹ̀ yín abẹ́rì nǹkan bákan náà àwọn àfa onímọ̀ tẹ̀síìr wọ́n tún ní wálé àrà ámì yẹn ìtumọ̀ méjì ni wọ́n fún wọn là lè sọ yí pé wàlẹ àrà ámì àlẹ́dí tẹ̀sí àlùna báyìí nàkún okùn ẹbí náà tẹ́ ẹ̀ máa fi tẹ́ ẹ máa fi ṣe kéde o tẹ́ ẹ tó máa fi hùn náà fẹ́ ra yín. bó tilẹ̀ gẹ́ sí wípé eléyìí ẹ̀ wọlé tó tó dá àwọn abi tó wọ́n fẹ́ kọlù àti ṣúgbà tí wọ́n fẹ́ mú wá nípa àkídàtò ìsìlámì yàtọ̀ sọ̀híyà. ṣùgbọ́n èyí tó súnmọ́ jù òun ni wípé wàtàkùlẹ̀ àràhàn ẹ okùn bí ẹ mẹ́jọ okùn bí ọjà látọwọ́ yín ètí ó ṣẹlẹ̀ tẹ́lẹ̀ pé látọwọ́ tiẹ̀ lẹ́bí ti dàrú jìnnà bí ìwọ ọkọ torípọ lọ́fẹ́ obìnrin nídìí ilé wọn torípọ ti délé tiẹ̀ ìgbà yẹn lọ́rọ̀ ẹbí rẹ̀ ò ti kàn án má bọ́lọ́hún fẹ́ lọ́dọ̀ àwọn tó bí wọn ó ní ọ̀sáyè ó ṣe lẹ́gbẹ́mọ́ sáyè tí wòye lọ́dọ̀ àwọn tiẹ̀ ó náà fẹ́ lọ́dọ̀ tàwọn tó ń lọ́tọ̀ sẹ̀rá síláàmù lè sọ pé kọ́mí ọmọ máa dá síláàmù ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ ara tọ́mọ̀ fi sínú prógámù náà ni ìgbà tí ọba ti sí ó jẹ́ ọmọ ìpé kò sí lọ́wọ́ rẹ ó sì máa bẹ lọ́run kọ́lọ́run ó ṣe tó wáyé pé tó jìnà bá ní àwọn ọmọ ìjọkọ́ pé méje kẹ́bí tiẹ̀ náà bàjẹ́ látọwọ́ rẹ̀ ìwọ ìyàwó náà méje kẹ́bí ọkọ rẹ̀ náà bàjẹ́ látọwọ́ rẹ̀ kó ní wípé ọmọ bó ṣe kó sí ó bó ṣe kó sọ́kọ rẹ̀ lórí tóbi fi kẹ̀yìn sáwọn tó bí kò rí ti ìyá tó bí irò mọ́ kò rí ti bàbá tó bí irò mọ́ àwọn àbúrò rẹ̀ àwọn ẹ̀gbọ́n ẹ̀ àwọn àbúrò bàbá ẹ̀ àwọn àbúrò ìyá ẹ̀ àwọn ẹ̀gbọ́n bàbá ẹ̀ àwọn ẹ̀gbọ́n ìyá ẹ̀ nígbà tí wọ́n ti délé ló ti kẹ̀yìn wọn síra wọn ọlọ́run ní wàtàkù lọ. ẹ pẹ́ ohun ọlọ́run ọba. ohun ọlọ́run ọba tẹ́ ẹ̀ máa fi bẹ̀rẹ̀ ayín ẹ sì tún okùn ẹbí ẹ má jọ já látọwọ́ yín. ọlọ́run ọba ọba àlékẹ́ ọlá ó ń sọ fún wa wípé gbogbo ń tà bá ń ṣe pátá òun máa ń wò wá o òun kálukó sì gbẹ̀san lórí tó bá ṣe níbi tó dásìkò wa ibi àyà yìí náà láti tún bẹ̀rẹ̀ lọ́la kọ́lọ̀ ń kó jẹ́ ká ju ọ̀la lọ àfihàn wájí dùn bàlá tẹ́kẹsà ló wọn àfihàn wájí dùn bàlá tẹ́sílámù wọn. وأنتم إلى ربكم ترجعون وأنتم إلى ربكم تقلبون وجيد ولا تقتلوا وجيد ولا تظلموا وأنتم إلى ربكم ترجعون وأنتم إلى ẹ̀tẹ̀lẹ̀ tolúwa ẹ̀ mọ́ ṣàbòsí mọ́ ẹ̀tẹ̀lẹ̀ tolúwa ẹ̀ mọ́ sọ̀rọ̀ jù torí pé ọ̀dọ̀ lọ́hún la ó padà sí torí pé ọ̀dọ̀ lọ́hún la ó fàbọ̀ sí. ẹ̀tẹ̀lẹ̀ tolúwa ẹ̀ mọ́ ṣàbòsí mọ́ torí pé ọ̀dọ̀ lọ́hún. صلى الله على نبينا محمد وعلى آله وصحابه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت وأنت وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته